tí máa serve ojú kámẹ́rà ìdọ̀tí something wrong with this camera yes we can buy. my weekend I use my weekend to cook I don cook I don cook o oh, ti pa iná oven yìí ni ah kí ni ti ó ti gbé ó ti gbé títí gúgúrú tó lù ah Tolu why now look at it ó ti di ó ti di kirisin suya oh, no kò tiẹ̀ ń ṣe suya ó ti di tìǹkó. Oh! no kò dànù oh my god oh my god hold it hold it for me. Ah. ó ti gbẹjọ àbí kò gbẹ jù ó ó gbẹ o kọ́ máa kó sínú ó eh, gbẹ ọdún kò gbẹ jù àbí àgbúrò pín sí fridge it has to be outside even if it's outside it will be more dry yeah. it will get more dry. you have to cover it in the, in the fall. what are we do what am I going to do now let me get má súnmọ́ bẹ́ẹ̀ yẹn gbé sókè má fi wojú mi omi ò fẹ́ rí ojú mi omi ẹ̀ o mm-hmm. I don't want to see my face here. Yeah, bring plate. Let me serve you. Ìdí wo fi weekend mi ṣe rèé. I yesterday mo ní mo fẹ́ ṣe ẹ̀gúsí. Ẹ̀gúsí yẹn dà. Check inú washing dishwasher ni. Plate plate plate. Kò the plate nínú ibẹ̀ ni. Which plate do you want? You want this one? Ṣebí o fẹ́ jẹun ni? see this is my ṣé kí ló dé tó ju bala bala balabala balabala ẹ̀gúsí tí mo fẹ́ sèrè eventually a fi ògúfe sí gbogbo èròjà la fi sí a fi face. beef ṣáàkì ìfúrukú ẹ̀dọ̀ gbogbo ẹ̀ this is my ẹ̀fọ́ bitter leaf see it's nice ojú fóònù yìí dọ̀tí. Oh Oyin, give me that plate. That small one. No, you're come. Bóyá mi mú kiri tó wà nínú ẹ̀ kúrò. Mo kàn fẹ́ fi ẹranko sí mi. Mo fẹ́ fi pa ni. kí fi ṣàkíyàn no jẹkújẹ ìdá that's my ẹ̀gúsí and this is rice the love of rice should I serve you or you serve yourself ma'am come and serve yourself hold it first for me. Mm. Mo like it it's very good see and the rice mo lò mí mo kó máa rí bẹ́ẹ̀ hmm nice o oh, ti tẹ̀sẹ̀ ni. and this chicken jẹ́ mú chicken kan náà Oh, yá come and serve yourself I will serve you and it's tí clean dáadáa ah Tolú iṣẹ́ gidi ló iṣẹ́ náà nà o God bless you my dear èmi náà ṣiṣẹ́ léèní ah, ah, iṣẹ́ àti ìfọ gbogbo àwọn aṣọ yẹn tán ó kù sheet kan gbogbo bàtà tá a ti fọ ẹ̀hẹ́n. I need, uh, I'm going to cover the face of this thing. Sorry, I'm going to cover my face. weekend special. mo sọ fún ẹ pé mo ti taste rice yẹn mo ti jẹun náà. kò ṣáà rí nǹkan kan sí àárín nǹkan kan àárín nǹkan kan mo ní kò ṣáà rí nígbà tí mo ti cover ojú ẹ̀ sí ṣèbí kò lè rí nǹkan kan àti both front and back something. Hmm? Yeah, you're fine. Let's okay. go. Go on. Okay. Mo ṣe it's okay. So go and serve yourself. Give me water. Kí ni water? What are you drinking? kí n mu juice. No, not let me drink water. I don't want. What ti jẹ breakfast now chicken yẹn téèyàn bá kó sínú ata báyìí àbí ká ṣe àlùbọ́sà kákan ká chop ata ká fi sí but ẹran yẹn ti rọ already you know this soft chicken. No, it will not be eatable again? Oh, you want us to put in the pepper no, in? No, no, just cover it with tinker. Tó bá fẹ́ ká kó sínú ata tó bá fẹ́ wọ̀mù ẹ̀ ń sìn kò ní ṣe wọ̀mù tó bá máa dáìsì tó bá fẹ́ wọ̀mù wọlé chicken actually tó bá jẹ́ pé a máa ń jẹun púpọ̀ ni chicken yẹn kò ju nǹkan tí èèyàn máa jẹ tán lọ́jọ́ méjì lọ. tó bá jẹ́ pé a fi ṣe chicken a fi ṣe chicken mẹ̀rẹ̀ rẹ̀ gan chicken pẹ̀rọ̀rọ̀. Wa, mm, you know, I'm not going tó bá ti jẹun tó máa bá mi fi ó máa bá mi fi omi mo fẹ́ sókè ara mi lónìí ni gbogbo àwọn spices máa ń fi sínú omi yẹn ni máa fi sí máa fi sókè ara mi sí máa sùn síbẹ̀ ni ẹ̀yin èèyàn wa lára àfíà rẹ̀ wá ṣé dáadáa ni happy weekend báwo ni weekend yín ní mo fi weekend mi ṣe látàárọ̀ nìyẹn àtàná la ti ń clean bá ṣe wà yẹn orí bí àbí báyìí lánàá mo ń wò pé ah báwo la ṣe máa lè kó aṣọ yìí kúrò bó ti yẹ pé kì í ṣọmọ mi ló kó síbẹ̀ gbogbo ẹ̀ ló kó kúrò. ó rán aṣọ kan fún mi lánàá. yóò fi sí ọmọ mi ẹ jẹun ah, dúró yóò mọ bẹ́ẹ̀ wọ̀ náà. ok báwo ló ṣe mọ̀ mo fẹ́ yọ kí ní ojú ẹ̀ kúrò. Ah. mi mo fẹ́ yọ kúrò kò ṣe yọ. ó bá mi rán jọ lánàá ayébámirán yẹn ẹ Canada tailor lélẹ̀ kì í ṣe London tailor he said you are going to visit for me today no problem don't worry don't if you don't fix it's not a problem ìbú mo fún ẹ láti fi kọ́ṣẹ́ ẹni. ṣá what the hell <laughs> what the fuck ó <laughs> ṣe ojú mi ní ṣá oh God why do you show my face let me cover my face if you no get money hide your face if you no get money hide your face àwọn tó dẹ̀ lówó alẹ́ kan fowó sàkáǹtì wa wọ̀ máa fi síbẹ̀ kẹ́. let me use this let me use my this my baby wonderful picture okay i should not use your picture okay oní má lo picture wo mo ti Oh God. If you no get money, hide your face. Oh, why do rice no bo? Tó bá lè jẹun gbẹ̀tọ̀ kó jẹ tán, èmi ti máa ń gbàdúrà kó jẹun. Mo kàn rí pé ò jẹun láti fi jọ mẹ́ta dáadáa, so mo dẹ̀ mọ̀ pé ọbẹ̀ tó bá ti lé o láìkè ó máa jẹ́ kó fún máa fún ẹ lápítàìt rice náà jollof rice ó ti pẹ́ tó ti jẹ rice mo ṣe báyìí mèkẹ́ you know and you also ah, iṣẹ́ gidi ló ṣe lánàá yẹn o no be small thing mama my sweetheart my sweetheart my darling the one and only sugar in my tea I don't have cockroach in my cupboard because I'm not a dirty bitch. <laughs> the sugar in my tea rí pé ṣíkì yẹn pé àtà ó ó dùn gan pé spice wọnú ẹ̀ gan lè fi fún mi bàbá mi ó dùn gan. ma ní weekend pè mí ló ń o wa wa ẹ torí ọlọ́run ẹ torí ọlọ́run o ẹ torí ọlọ́run ẹ torí ọlọ́run ẹ bá wa rajà ẹ pè mí i'm ready to to be humble to serve. Hmm? ẹ ní kúta o à ń gbàdúrà fáwọn olólùfẹ́ wa o. It's sweet. You can take three. Take three. Ṣé bó ṣe ń dìde lọ́mú lọ́mú yẹn? Take three. What Orí ló do? Egbò tó ṣe wá gbẹ̀yẹ̀ ó tún to. dùn. Ah, kò ó jẹ́ ká máa lọ ó disrespect. Any wonderful weekend dey any wonderful weekend ṣe gbọ́ ẹ̀yin olólùfẹ́ wa kò ní bàjẹ́ fún gbogbo wa o inú wa dùn ọkọ̀ wa balẹ̀ o a máa rí bá ti ṣe a máa rọ́nà gbégbá o àní náà kan tó ka torí mi o àní tó wà àti àníṣe kọ́ ọlọ́run á tú ayé wa ṣe o àwọn ọmọ wa ò ní dín wọn máa lé ni o ojú rere àti àánú ọlọ́run yóò máa bá wa gbé o àní ṣòwò ṣọ́ọ̀tì o àní bọ́ sọ́wọ́ àwọn alágbèdá o àṣetì òkín bọ́jọ́ kó má yọ o àṣetì òní bá wa o lórúkọ Jésù ọ̀rọ̀ rán sí wa sí rere o gbogbo bí tí a ti kọ̀ sílẹ̀ ọlọ́run máa fògo yọ̀ mọ́ wa níbẹ̀ o iná tí níwọ̀n fẹ́ wa ọlọ́run máa sọ wa dọ̀ba o ògo wa ò níwọ̀ òkùnkùn o inú wa yóò dùn ọkàn wa yóò balẹ̀ o ire ọjọ́ òní ọ̀sẹ̀ yìí yóò ti fẹ́ parí ire tó kù nínú ọlọ́run á fún wa èyí tá a máa mú lọ́la náà lágbára ọlọ́run máa ṣojú èmi wa máa ṣọ̀pọ̀lọpọ̀ láyé ire dẹ̀ la máa fi lo ọjọ́ ayé wa a nílò ayé wa nínú àìsàn a nílò nínú òṣì a nílò nínú ìbànújẹ́ àti ẹ̀kún àtúnṣe yóò dára fún wa have a wonderful day bye for now love you guys mo kàn ní kí n sọ fún yín ni kó má dà pé àwẹ̀ àbẹ̀ lọ́dọ̀ tí ń sọ bọ̀tí a máa ń gbé kan lẹ̀ gbọ́kàn ni ṣó ti yé hmm. a máa gbé kan lẹ̀ gbọ́kàn lákọ̀ ní ká ṣe rice ká dẹ̀ sí ọbẹ̀ ká ṣe àwọn kan àti rice and chicken a ṣe jolly fried sí i mean a ṣe kí lorúkọ ẹ̀ salad no I don't even like salad these days I prefer dodo plantain with it because like those lettuce and those kini cabbage tó bá clean ẹ̀ dáadáa ó máa ń yàn lọ́fun you know that and it cost of, Bye.